مسألة عوية قلت أفان قوان به وقوان مقع مسألة بموقلة قوان السابعة فلاكي كونه صلى الله عليه وسلم صلى الله عليه وسلم استغفر الله ولم يغفر له استغفر الله ولم يغفر له قولوا جلون تسلم ذلك ما ترى فرج فنيان ايوا سيدنا ايوا محمد صلى الله عليه وسلم ìṣàfún ابو pé ṣàkfẹ́rù láhù ń tọrọ àforíjì fún wọ̀lámi yàkfẹ́rù láhù àbúkùsù àforíjì fún wàbí الرسول صلى الله عليه وسلم أقرب الناس أن يجيب الله دعاه عدك عليه الرسول صلى الله عليه وسلم أقرب الناس أن يجيب الله دعوته دعاه ìṣẹ́rọ̀ sẹ́lẹ̀m olóṣùmọ́jù ẹ̀kọ́ náà bọ́ bùdúwà rẹ̀ kí a sàdúwà àdúrà tó súnmọ́jù tánà tó náà gbà náà ni àdẹ́bì Muhammad sẹ́lẹ̀m ọmọ azalik àmọ́kùnkùn nínú àkọọ́lẹ̀ tọ́lọ́wọ́ bá tọ́sùn kọ̀dá àlọ́ọ̀bá lọ́pọ̀ òun nígbàdúrà sí pẹ̀tẹ̀ fọ́nkù rẹ̀

قال تعالى قل يا حبيبي قل إن أمر كله لله أبوا شيء مري يتولوني قال تعالى وإليه تبدا الأمور كله أدولون بالأمر يقرأسي وليس لأحد تصرف في هذا الكون إلا رب الكون والسنة كتني أنفسي láti sílé ayé yìí àfọlọ́ọba tún nílé ayé náà rí ọlọ́ọba oló nílé ayé gbogbo ní absolute control pé à ẹmẹ́sì yẹ kò sí tọ́lọ́ọba subhanahu wa ta'ala kọ̀ọ̀tún tó ga jùlọ ọlọ́ọba mọ́sílẹ̀ fọ́lọ́yọ wakadhalika ummuhu sallam lam yuzun lahu fi istikbar láà bẹ́ẹ̀ ni màmẹ́ mọ́ ọgbà دل على أن أهل الكفر ليسوا أهلا للمغفره بأي حال ليس يأكل بجل كفرني ليس كما ترى فرجفني ليس هو أهلا للمغفرة بأي حال ممكن يقول اسمه سوء مامية بابية عنكوية أنت اسمه يبناني ولا يجاب لنا فيه ولا يجاب لنا فيه ọjọ́ tí wọ́n nígbà dára lórí wọn láyé hìlú du'a olahun mafira wa rahma ọ̀rẹ́ tó kátàrà fúrújì fún wọn àti kẹ́ ìnímọ̀ yóò dá ara ohun bí i ìdáyà wa umu ahaya kuma wọn wà láyé láàmà sàdúwà kọlọ̀ fún wọn mọ̀nà kuma wọn wà láyé kọlọ̀ bá ti bí wọ́n ti kú ọkùnrin nù ọlọ́mọta وضر أصحاب السوء على الإنسان إقبالا تنبكي ما بوين يديني إقبالا كي لا وين تسمى بوين يديني المعنى أنه لولا هذان رجلان إجلان كتي باسي وقل يعني أي أبو جهل أتي ابن أمية وأبو طالب ما يعلم بس شباب يأتي بأسلام أبو طالب لربما وقف وفق أبو طالب بقبول ما عرضه على النبي صلى الله عليه وسلم تلاقي قالوا بابا بيا بعد فكرة بيكون أبو طالب بعد بان تلاقي سفنين لكن آء الله أمام مجيه والعياذ بالله قالوا رسول الله بوا ذكراء نعرة نعرة جاهلية mọ̀dáró rọ̀fà ọ̀sọ̀ wọ́n rán létí bí ìfisí ìpìlẹ̀ àwọn jàhílíyà àti wọ́n fi yé mọ̀dáró tó rọ̀fà ọ̀sọ̀ àti máa báwọn rọ̀fíkì tó adébí báwọn máa ti pọ̀ tí wọ́n báwọn ní bí ṣe wọ́n ní fẹ́ẹ̀sì lórí لكن في جميع سلوك الإنسان gbogbo alámàrí ọmọ ènìyàn gbogbo alámàrí ẹ̀ tó bá sí àwọn ẹni ibi ẹni bí rìn ó ní ìwà síjàkà sọ fún ìjọba pé wọ́n láàyè ọ̀rọ̀ ẹ̀ òdodo ni ó ní ìgbàgbọ́ ti wà lọ́wọ́ ní kí wọ́n mú kiri wọ́n wá fún ìgbà ẹ̀ lówó wọ́n wá bá wọn big madam yẹn lọ sóde àwọn bíbí mọ̀dá àwọn yọrọ sókè wọ́n á gbé hot books wọn àwọn campaign àbí wọ́n gbọ́n pé wọn wọ́n á gbé fún wọn wọ́n mú fantasy àwọn fantasy ọ̀kan náà ní agbẹ́ aláyẹ ẹ̀rọ lọ́jú ọgbọ́n lágbẹ́ àwọn lárúbáwá gan tá à ń bá padà amẹ́ríkà àwọn jẹ́ mú mi àwọn kọ́ díẹ̀ sínú fúdà rẹ̀ ọ̀dà lóhùn ọgbà gbé champagne tó mu ni ọba tó sínú fanta ẹni tó mu fanta bá kí kọ́ lò ló lọ́ba mu wò ọdún tó tọ̀ náà ṣe bí mo báyìí kò bá mi ti pẹ̀lú fanta gbọ́n náà ti di pé òun náà ní champagne lẹ́nu lórí àkàlọ́ wọlé lórí gòtìkì ńlá ìgbọ́n ti kékeré ti wà ní wọ́n ti ṣíṣà alómi ní kẹsì lé wọ́n á sọ fún mi ẹ máa lè gbà ní wọ́n láyé ojúṣe ń kí o ní báyìí báyìí báyìí ló ń ṣẹlẹ̀ báyìí báyìí báyìí ló ń ṣẹlẹ̀ ó ní ọlọ́mọdé bá wọn sọ̀rọ̀ lórí fún káwọ́ sóòlù báwọn ẹni gbèrè ọlọ́run kàmọ́ sàmà làbá ọlọ́ọ̀bà náà ẹlẹ́yìn sàkátà lè ṣẹ̀rẹ̀k ẹsẹ̀ fún ẹbọ nìkan aláàfin jẹ́mí sọlókùn ìsìnkú gbùn kàkí ìbá sọlókùn ẹ̀ ẹni gbèrè الشبع النبي صلى الله عليه وسلم ليس السوء بنافخ الكبر خير فقال الإسلام في ذلك في يعني بأن تبقوا تلقى يعني في سنقان روى لدي سنقان سنقان إما أن يغرق ثيابك أو أن تجد ملء راحتك ريها إنه قدوا صوره يقول لك من قد يكني أما يدوي من تحت àti ọlá yóò ju aṣọ rẹ̀ ó di wa àbí kí ni àdúgbò gbóòórùn burúkú láàrẹ̀ ẹ̀wògbà tí àwọn ìgáàsà tí wọ́n kọ́ sọ rántẹ̀ tí wọ́n kọ́ wọn sọ́rọ̀ tí wọ́n kọ́ sáwọn èèyàn yẹn ẹ̀rí kí làdí àmì tí ó fáì ẹ̀bẹ̀ àríwò láàrẹ̀ ẹ̀bẹ̀ àríwò láàrẹ̀ tí lọ́ fà ìgá ìdájọ́ mu yẹn kan sí ara ẹ̀fọ́ yẹn ìgbà ìdẹ́wà ìfẹ́sì ìtìlú ó di inú kújú aṣọ rẹ̀ ń ná àbí وقبور برك العالي وقال صلى الله عليه وسلم إذا لم يطلق أبواه يهودا أبواه بيره يهودانه يهودانه ونقصد يهودي أو نصرانه بقصد نصارى أو مجسانه بقصد مجوس هذه إسلام قلنا سيولوما نوبا يحكم أبو إسلام لا إله ẹ̀rí àníbí islam ni kúlù mọ̀lónú yóò tí ó lọ́dọ̀ alákan ní aláfíkìrà ní gbogbo ọmọ tó bá bí máa bí sínú ojú ọ̀nà tààrà ojú ọ̀tọ́ bá wọn kò wá sọ pé ọba wa ìmùsùlùmánà hù sọ pé àwọn bàbá ẹ̀ sọ di mùsùlùmí torí nígbà pé aslan mùsùlùmí ni wọ́n sọ pé di yahudi wọ́n sọ di nasara di majusi wọ́n sọ di mùsùlùmí أصلا بغيره كل فكرة إسلامي هذه يوع المزافرة يوع لوبا نعم وذلك لما بينهما ولم وذلك لما بينهما من صحبة واختلاف إليه لبا لقوي قلوة إنه إبابي في إبقو وذلك روى عن النبي صلى الله عليه وسلم بسبب الله باس به bẹ́ẹ̀ láti gbà nínú àlọ́rọ̀ àníbi sílẹ̀ inú sílẹ̀ kò sí burú ń bẹ̀ láti sọ pé alnaru aladini khalilihi falyanzuru ahadukum man yuhalil èyí ma tẹ̀sẹ̀ tó bá nífẹ̀ẹ́ sí almaru aladini khalilihi ó sẹ̀sẹ̀ tó bá nífẹ̀ẹ́ sí ọ̀rẹ́ mùnẹ̀ rẹ̀ ayò rẹ̀ sí máa ń sílẹ̀ wọ́n náà bá sí فلينظر أحدكم من يحالل هم كالكم من دم لا يو àwọn ilé ìbúná máa sọ́dọ̀ tell me your friend i will tell you who you are bí kíníkà ṣíkẹ́ náà ni ṣíkẹ́ yẹn wọlé kí máa ń pé wẹ́yà mo lólúgbà ìbò yìí wọn lọ́wọ́ fún yìí sọ̀rọ̀ ó ní tí wọ́n ti máa ń ti dákọ̀ yẹn bá rìn ó sì gbàgbé ẹ̀yẹ̀ tó náà sí ìyẹn ń gbá ìṣẹ́nu àwọn bí o bí wọ́n ṣe rún joro méjì ń gbé káàkiri àdúgbò wọn مشاكين كان لي اودي يوع إيه ثم تعجم هين كرابة المهم انه يجب على الانسان عاقل ان يفكر في اصحابه يفكر في اصحابه هذا المهم يتسبب في انه يجب على الانسان اجبر اليوم على عاقل ان لا كاي ان يفكر في اصحابه قوة وتنباني قوة وتسمى اودي وما إيه وتسمى عنهم أصحاب السوء حتى سني بنواء فليبعد عنهم لأنهم أشد أداء من الضرب تبقى تبعني عنهم أصحاب السوء سني بنواء فليبعد عنهم لأنهم أشد أداء أداء من الضرب تبقى جاء أنتم كلابا جنسي أو هم أصحاب الخير يأمرون بالمعروف وينعونه عن المنكر هو ما قصد هدافه ولما قبرفه يفتحون له أبواب الخير ثم سوى لكم يجف عليه بهم دعوة متحيمة لنه التاسعة

حين ذكروه بأسلافه ما مخالفته بشريعة النبي صلى الله عليه وسلم أبو طالب أصلا لا تكون هو قلوها وأسواجه وما باعه خذ ملة على عبد المطلب ملة بابا عبد المطلب خذ حين ذكروه بأسلافه nígbà tí àwọn àbú dáàlì ní ó fẹ̀sìn bàbá rẹ̀ lẹ̀ ọwà tẹ̀lẹ́sìn ọmọ rẹ̀ مع مخالفة ابن الشريعة كده يقول اتقوا شريعة النبي صلى الله عليه وسلم قال النبي السلام اوجدني وهذا ليس على اطلاقه لك بجواني وتعظيمهم ان كانوا اهلا لذلك فلا يدور كيف بس واجوني كلامي وباتكسي كبر به وقال اسواجو لي ني تي كي نتي ما ما غدا ني كوبون لي مو اون مو اون تلنت تانكو تانكو اراو بل هو خير كده قد أخرجه أوريني فأسلافنا من مصدر هذه الأمة لا شك أن أن تعظيمهم وإنزال منازلهم خير ولا ضرر فيه أما سوى جوا في سمر هذه الأمة ني ابتلاء الأمة هي أي أما صحابني لا شك يسمى أن تعظيمهم أن تعظيمهم kí ma gbọ́wọ̀ fún wa kí ma gbé títí fún wa wà ní zára ọmọ zai kí ma gbọ́wọ̀ sí ìtúnà gbé wa sí ayẹrùn láàbẹ̀rẹ̀ rọ̀fẹ̀ lórí lọ jẹ́ kùsàmùrú mẹ́ gúdíwa wà in kánà tààzí ma akábi lamma hum aléhi min al'ilmi wa sun tààzí ma akábi nínú ìgbéyọ láfáwọn àgbàlagbà yìí ليس أو عبد السنة أتي الدوري وأتي الدوري و السن أتي الدوري و وليس في ابن الدرع إليك خبر به وإن كانت عظيم لم لما هم عليه من الباطل وإن كانت عظيم لم لما هم عليه من الباطل فهو دبر عظيم على دين المرء أما ذلك يما قولي لولي دوان سلا لولي روح دعانا فلاغ ولا باوي احتمر بابا كون ضرر عظيم على الدين لليسي المرء مثلا من يعظم أبا جاهل أنه سيد الآل والي كما ابو جاهل يقول وأكسوا جوا ودواني أكسوا كذلك وكذلك عبد المطلب عبد المطلب قال النبي صلى الله عليه وسلم وغيره أتبع بيله فهو ضرر عليه ليه فلا يقبع ولا يجوز أن يرى الإنسان في نفسه لآء الله أي قدر أنك يا كفر توقي كنكك أتقوا قوة وهي قوة وقل فيك كك أي أول ذنبك كليك سلسلة سيدنا بكر قبل سيدنا بكر رضي الله عنه إنما ما سابقه لك عب عليك سيدنا بكر وعدروه àti sẹ́ẹ̀bù romi àti bilal àti ìṣẹ́lẹ̀kẹ́mẹ́lẹ̀ eh, pẹ̀lú àtúnú àwọn àti ìṣẹ́lẹ̀gbáwà yẹn sẹ́ẹ̀bù romi àti bilal ọ̀là abashi ẹnìkan jọjú àti sínú àbákan Abu Sufyan kò tún gba ìsìlámù jọ náà Abu Sufyan kò tún gba ìsìlámù wọn Abu Sufyan wọn kọjá lọ ọ̀tọ́nú àwọn bilal àbí sọ́ọ́dù ìdá ọlọ́wọ́ bá òsì ìgbà ìtọ́lọ́ra arákùnrin yìí ìdá ọlọ́wọ́ bá òsì ìgbà ìtọ́lọ́ra arákùnrin yìí arákùnrin yìí sì ni kí níbi náà bí kíkà ní kí ló ṣe yín ah! ẹ̀mọ̀ ara yóò kí wọ́n fẹ́ síwájú kọ́lẹ́ ìṣẹ̀lẹ̀ aṣíwájú ìran tàwa ni kí lọ́ka ó kà sọ fún wọn pé aṣíwájú ìran tàwa ni àwọn wọ̀nyẹn bá bí lókòó lọ́ọ̀ lọ́ọ̀ lọ́ọ̀ wọ́kànlẹ̀ صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم يا رسول الله ẹ̀rí gẹ̀bẹ́ ẹ̀bá ìtìsílẹ̀ ni àbúkà ìtìjú bí wọn ọlọ́nà ti bínú sí ọba yìí ojú káwọn ẹ̀yẹ bínú sí ọ ọlọ́nà ti bínú sí ọba yìí sínú àbúkà wa lọ gbọ́ ní gbogbo mi kálẹ̀ sí ìsúnmọ́lẹ̀ fún gbogbo ìsọ̀kọ̀ ìbínú ọjà ọmọ yàrá ọtí ìlọ̀bọ̀rọ̀ àti bóyẹ bó wọlé lára yìí bí kí ṣe rí àkórìlà kábílẹ̀ǹtì kábílẹ̀ǹtì káàkiri káàkiri ní ẹ̀kẹ́jà kan yẹyìn àwọn ẹwọ kò sí àbọ́kà sadiq rẹ̀ jẹ́ láàánù rẹ̀bí ni ah àwọn lọ́kàr ti múnú bí wọn ọlọ́nà ti bínú sọ ìmọ̀kọ́ ọmọ ẹ wọlé bùsẹ̀ bùsẹ̀ rí nìyí kò ṣe rí àìsílẹ̀m kò sí pé máa wọ ẹnìkan

ó jẹ fẹ́ fẹ́yẹ̀ bí ó jẹ́ ká fẹ́yẹ̀ bí gbogbo lórí ọjọ́ àbá máa gbé ó wà lè fẹ́ gbárí tì lọ́fẹ́ ó fẹ́ sọ pé nǹkan òun yóò lè ṣe lè kẹfẹ́ rí mọ́ àrí kó ti le jù wọ́n sọ pé ara o ìjẹ́ gbárí rẹ̀ ìjẹ́ tó gbẹ́gbẹ́ rẹ̀ ìsọ́jẹ́lẹ̀ àbùkù bá ẹni ọlá ni aláàkọ́ gbárí ni o gbárí ni o gbogbo wa bàbá ìkàlà ọ̀rọ̀ bí wa bàbá ìkàwà náà bàbá fáàdì máa ti àwa lẹ́yìn náà tó bí gbé ẹni tó bá tún wá sóríire àṣà àti wà lẹ̀ sọ̀kọ̀ àgbẹ̀ ìdílé pé ẹni tó tún wá ní tó bẹ́ẹ̀ láti fi bú ó sọ̀rọ̀ ó sì fi bọ̀ nínú ẹni káfà àwọn ará tó tọ́jú ara tó bá gba ìsìlágbà kan wọ́n máa ń pè ní tó bá gbé wa mọ̀ táwọn filẹ̀ táwọn bá wà ìfẹ́rẹ́ àti táwọn filẹ̀ tó bá ti fi àwọn tó ń kó lu Islam sheikh abdulhamid rahimahullah mọ̀gbọ́n pé ẹni tó bá tún bá tún bá ẹni tó bá bá ìsìlámù pẹ̀lú ó tún bá ó tún bá ó ti di káàfù àwọn yẹn fi sọ́ọ̀kẹ́ báyìí ó di èyí ọlọ́mọdé àfọ̀rọ̀ èyí wọ ọlọ́ba ó sàmùwà kí náà wí lọ aláàṣẹ àbí náà tó mọ̀lá dé mẹ́ẹ̀ẹ́ náà ó fi ń ولا يجوز أجبدا لا يجوز أن يرى الإنسان في نفسه لآء الله أي قدر مسلمين قطفهم قد ما هو كفريه حلوك كفراء لأنهم أعداء الله سورة الله عز وجل فذلك لا يؤذن الرؤساء من الكفار في زمانه أما كفرات كورة كبعا أبنوا قوالي مصبار سلطين عراو يعني في مضره إطلاق السلام بأنه لأنه كان يوصع يورث ما عباد الإسلام فليون جوكو جوكو انتم مفتقوا إسالة روا فيجب أن يكون تعظيم حرز ما تكتبيه الأدلة من الكتاب والسنة جدا أقل يوم وايفويا أن يجب أن تيشي أبي أبقرما أما يجب أبقرما لكن الكتابة السنة العاشرة كما الله أبي أنا أه مش بيسجني لا اتوفني على عاشرة ألاك وشبحة المبتلين في ذلك الاستدلال أبي جال بذلك شبهة رجوع واني بي لذلك يجي الأمر الاستدلال أبي جال بذلك كما بلد عليه سنة محمد صلى الله عليه وسلم سنة أبو طالبته ẹ̀rí tí àkújá àfin ṣe pípẹ́ yẹn fún àwọn aṣíwájú lè ní ẹni fún àwọn aṣíwájú lè agbábá wa ọmọlé ọmọlé kí afá àbẹ̀wá sí ìwé kan tí màá wá ìgbà yìí ní máa kúlẹ̀ fún mi mo wá ń sọ fún pé kí mo kúlẹ̀ fún mi mọ́ wọ́n á ní à ẹ̀kẹ́rì kúlẹ̀ kí ìjọbalẹ̀ fún yín kí ìjọbalẹ̀ fún yín gan ni ọmọlé kí o lè sọ́jú máa ọdún náà tí àwọn àbẹ̀ ìjọbalẹ̀ fún yín gan owó rò pé òun kò nílé nù kò nílé ó lè kí ni kí ni yàngàn balẹ̀ báyìí fún yín balẹ̀ fún yín ó ní yé láti bí báyìí àkọlẹ̀ mú ni à láti ẹ̀mú máa kúrò sí mi náà ó jẹ́ nìkan jẹ́ máa tàbí pé ìjọ kókó máa kúrò mà kí ní ìjọ kókó máa kúrò mú ní jágbe díẹ̀ díẹ̀ ìtìdírí báyìí tìrí kó mẹ́ ń bọ̀ díẹ̀ díẹ̀ nù ẹ̀mí ìjọba máa báyìí lọ ẹ̀sìn yẹn náà balẹ̀ rẹ̀ fún bọ̀ ó di okùnkùn náà bẹ́ẹ̀ fún un àwọn tí máa ń tó lọ tí máa ń ké lọ tí máa ń ké lọ ìpàdé yìí ìmọ̀lẹ̀ yẹn padà wọ ààrẹ ọlọ́mọdé àsọ̀rọ̀ yìí wa. شبه المبتدئين في ذلك باستدلال ابي جهل ذلك شبه المبتدئين في تعاظيم اسلاف هي استدلال ابي جهل ابي جهل ذلك في قوله بكان يرجو اواني بي nípa ìsì àpọ́nlé àwọn aṣíwájú òun náà ni ẹ̀rí títẹ́ àbíkálì bìbì bá ti ọ̀rọ̀ àlébì dànù ẹ̀rí àwọn ìwádà máa ti ọgbọ́jọ àwọn bíkà ẹ̀ jẹ́ bàbá wọn sọ̀rọ̀ yóò ní àwọn bàbá wa tí wọ́n ti láti jọ ẹ̀ ẹ̀ ní àwọn bàbá wa ọ̀gbọ́n ni ẹ̀ ìgbà ní bàbá wa àwọn ará jọ ọ̀gbọ́n bàbá ẹ̀ lọ́gọ́ jùlọ wọ́n ọ̀rọ̀ burúkú wáyẹn ó ní ó fi ṣó wọ́n bá ní gbọ́n fúrọ́ pé àwọn ìjálà wọ́n ni wọ́n ra mílìkì fún àwọn màmá wọn pé wé onúmínú ó dí èyí ọmọ ìrànzàrí ọmọ ìrànzàrí alọ́dọ̀ kàbírù gọ̀ọ̀bẹ̀ ń jò ní àti kàrí alọ́dọ̀ alábùjá jò ní gọ́ọ̀bà fún ìmọ̀mọ́ wọn ni wọ́n ròyìn màmá rẹ̀ fún wa ni wọ́n ròyìn màmá rẹ̀ fún wa àti ìkẹ́ àlákà kó ní bẹ́ẹ̀ láyé kò sí tó bọ̀ ní jẹ́rú ikú bọ̀ mọ́wọ́ kò sí tó bọ̀ ní jẹ́rú rẹ̀ ẹ̀rọ àwọn ìdára tí wọ́n sọ pé wọ́n yìí pán ojú wọlé náà yìí ó ní ilé ẹ̀tọ́ lọ yìí bí àwẹ̀ tó lọ é alájà àwẹ̀ náà pèlè àbíléyà tí kò ń dá sọ ẹlẹ́yà ní tí lọ yìí ó ní ìyàmú òun pọlísì àwọn ọmọ àwọn ọmọ gbogbo ẹni tó àti ẹ̀tọ́ bá wọn tán bá wọn tán àwọn ọmọ fún wọn kíkó ìdàtọ̀ fún ọkọ̀ òṣèlú ó ní òun jẹ̀bi tiẹ̀ ní òun láti ṣe ó ní ìsìnkà tí wọ́n ń lò lẹ́rù ní pé sóun lè kọ̀ǹtínú ẹ̀ lẹ́yìn ikú bọ̀ mẹ́yà bóun lè kọ̀ǹtínú ẹ̀ kọ́ńtì yẹn báyìí ti gíra àgọ́ mẹ́ta àgọ́ mẹ́ta báyìí ìdáàdà ni àdúrà ni títí ó jẹ́ bí àgọ́ méje kó tó kò lórí ìtẹ́ àdúrà àkókò bá kàn án kó tó kò lórí ìtẹ́ ọ̀ pé àwọn aláka alùsùnà wọn ló tó àkùrọ̀ àwọn òbí wọn ló fẹ́ dáa jùlọ àwọn ni wọ́n máa láàánú lójú àwọn ló kí àwọn òbí wọn wọ́n máa yàrá balẹ̀ àmọ́ táwọn ẹbí ẹni bí ẹ bá ń sọ̀rọ̀ àbúrò Abdulrahman máa sọ̀rọ̀ kan fún mi bí táà ń ṣe ìyàwó Ibrahim ọmọ Mikael mẹ́ ọmọ kí lọ́sẹ̀ rẹ̀ bí ọmọ ìṣíwájú mo ní bàbá rẹ̀ màmá rẹ̀ fún yìí mọ́kàtí mo gbójú pé ah bàbá mi ti kéjì ní ìgbójú ìjọba yìí ti rí àpọ́lé fáwọn òbí ẹ̀ ẹ̀mọ̀ ti kéjì àwọn wọn ní máa ra ọmọ ọmọ òbí ilé ìwé rẹ̀ ẹ̀kọ́ ẹni gbé ti gbèsè wọn lọ́kàn ẹ̀yìn kí á ṣe ẹ̀ṣẹ̀ tó dà wọn òbí dáadáa ẹ̀yìn rẹ̀ sì dẹ́kì wọn dáadáa wọ́n lọ sílé wọ́n bá wọn fọ́ṣọ wọ́n bá wọn fọ́ wọ́n ti ẹgbẹ́ wọn bá ọkọ̀ ni o àmọ́ wọ́n lọ lé wọn kó bá wọn mo rántí pé búrọ́ àkàtúntò mi mo bá rẹ̀ sọ pé ìgbàjá ṣé ìmọ̀ jẹun báyìí ibi tọ́jú bàbá rẹ̀ dé àti ẹ̀ bàbá ẹ̀ ni wọ́n sọ pé ìgbàjá Ibrahim ṣé ìmọ̀ jẹun báyìí wọ́n kí ní bàbá ọlọ́run tọ́jú mi bàbá mi tó mú ìtọ́jú bàbá mi lọ ó ní ìtọ́jú tí wọ́n tọ́jú mi yìí ó ju ìtọ́jú tí mi tó gbòòrò àbọ̀wọ̀n tó ní ah, díẹ̀ tẹ́ sí wọ́n fi sí ìfòkòkò fún yíò ẹlẹ́kọ́ náà tàdúrà káwọn ọmọ tòun náà sí ìfòkòkò fún náà ó yé wa kò sí bí mo máa sọ fún wa kò sí bó sì ti dáadáa táwọn òbí rẹ̀ tọ́lọ̀ òní ṣe orin mẹ́rin tá a tó tó hàn tá a máa ń sọ yẹn aláàpẹ ọlọ́run yọ̀nù sí ọ wọ́n bá ṣe yọ̀nù sí mùsùlùmí òní ìdíkọ́ ń de nǹkan máa ń sọ mara mọ́ ọlọ́run yọ̀nù sí ẹ wọ́n ti bá náà ń bínú sí ọlọ́run kan kan ní kò ní kọ́ bí ìyọnu ọlọ́run kọ́ من يقول رد الرب في رد والدين أبي والسخط الرب في سخط والدين وجاوب وبن سوى ألا كدي من أدوار رمضان أبقى ومتكونين يا جو tí àpàdà sí gbọ́n wọn mẹ́lẹ̀ tó kàn fi ọlá ìtọ́jú àwọn òbí tọrọ tọrọ bí sí ọ́ nílé yìí àti wọn tọ́jú àwọn òbí ọlá gbẹ̀rẹ̀ ọ̀bọ̀ lọ́wọ́ ẹlẹ́ẹ̀kẹta kàbá tó dínú tó dánù ọlọ́run fún un náà lọ́mọ tí wọ́n fi kí ni ìtọ́jú wọn náà nítorí wọn náà yóò tẹ̀lé wọn náà ó di ìwà mùsùlùmí mo máa fún ọgbà ẹni tí yọrọ àgbò tó bá bẹ́ẹ̀ ẹgbẹ́ ni àá ah, ah, ah, ọba yóò ti dáadáa àbírù ọba yóò ti dáadáa sí ní wá wá wá wọ́n ti bẹ̀rù ní Ibrahim kí mo tún sí bàbá rẹ̀ ìwà ti dáadáa yá wọlé náà ọba wọn yá ìgbà wà sọ́rọ̀ àbù wọ́n wá drive mọ́tò wọlé ó ti wá gbìrì láti wọlé wọ́n wá ti rà búùtù àbùkẹ́ kọ́sùn kalẹ̀ mi túwòtù oh wá tó tóun kó mọ bá tiẹ̀ lọ kí wọ́n á fa àgbòye kí máa lọ kí máa tẹlẹ̀ lọ́kọ̀ọ̀kan kí wọ́n sọ pé a bàbúrẹ́mà bàbúrẹ́mà ní gbọmọ rẹ̀ bàbúrẹ́mà ẹ̀bọ́ olùgbà àbòtí búrẹ́mà rà nù wà á gbé wọlé ọlọ́fẹ́ ní bẹ́ẹ̀ ọlọ́ ìṣòbọ́ tàbí ìsìn àwọn ọmọ àdúgbò wa ìwọ́n lè kúrò túlọ̀ àwọn ẹni ìṣòbọ́ pẹ̀lú àdúrà ó ti yẹ wa ń tẹ́yẹ wa nìyí tí àwọn òbí rẹ̀ tí ń dára fi àwọn òbí rẹ̀ àmọ́ wọn jẹ́ christ bí àtẹ́yìn nígbà àti abdon àwọn òbí rẹ̀ wọ́n àìbàmù kíníàánù àìbàmù àwọn abúrú ẹni ìṣẹ̀lẹ̀ wọ́n àti bó padà bùrú àwọn abúrú ẹni ìṣẹ̀lẹ̀ wọ́n láì àwọn abúrú ẹni ìṣẹ̀lẹ̀ wọ́n rán òyìnbó àkà fún mi lọ sí la ilaha illallah díẹ̀ lọ ra ọjà ní káwọ́ lójọ tuesday tí mo tẹ̀lé ọjọ́ sí ló gbọ́dọ̀ kọ́ àbí díẹ̀ lọ ra ọjà ní káwọ́ lójọ tuesday àwọn àgbàgbọ́n kankan ẹbí àwọn ẹ̀bọ̀ ni òun náà pẹ̀lú ìyàwó ẹ̀ wá lọ àwọn náà lè rajà ní káwọ́ wọ́n á pàdé pẹ̀lú ìyá yìí alájà yìí náà wà ní sàlámà àlùkò ó máa lọ àwọn ìyá ìyá bá tiẹ̀ lọ ó tún pàdé lẹ́ẹ̀kejì pẹ̀lú ìyá kò sí pé ìyá ẹrú yín dàbí máa ń gbé òun sì dé mọ́tò wa ó nà pé ìyá wa ni àwọn ìwọ̀n náà mọ́tò kọ́míṣálà bẹ́ẹ̀ kú yẹ ìyá ẹ̀ wá gbé ẹrú ẹ̀ pẹ̀lú wọ́n kó ìmọ̀ bọ́rọ̀ mi yẹn wọlé ìyá ẹ̀ máa sọ fún mi pé kí wọ́n tó ń dágbáyà sí wọ́n wà sí ìlú mọ̀ pé ó kí sí sáwọn ayé ìgbà yìí láti wáyé jù bẹ́ẹ̀ lọ wọ́n kọ̀ mọ̀ wọ́n kọ̀ mọ̀ mọ̀ mi ni ìyá ẹ̀ ni jama ìyá ẹ̀ lọ́pẹ̀ súnmọ́ wa díẹ̀ òun náà díẹ̀ òun náà tó fún ọ náà ni ìsúnmọ́ wa yẹn ó bá lé díẹ̀ ní àmì òsì yìí ìfẹ́lẹ̀ jù ìfẹ́lẹ̀ jù. Naam. Irú òbí tó wà gbọ́ pé aṣọ kíkó rẹ̀ àwọn ọmọ tí ní agbára pé àwọn ọ̀rẹ́ jòkó ìjọba àwọn nílẹ̀. Irú òbí ẹ̀ bá rẹ̀ bẹ̀rẹ̀. Ẹ kí fún mi fún wa, ó di nídìí ní àwọn ọgbẹ́ ẹjọ́ kò sí ìkẹ́ ìfọ́jú yòókù. Ìjọba wa. ọlọ́run sànù ẹ̀ kóbìnrin bá lówó lọ́wọ́ gan fún wọn ọdún fún wọn yẹ kí n ọdún mi kòtò rà àfáà kan àfáà yẹn ọlọ́run ní kí n bàjẹ́ lórí àbí àwọn àfáà nyàkànyàkan nyàkànyàkan ni àwọn àfáà àjẹlẹ̀wò nǹkankan yẹn ni àfáà yẹn àwọn lárúbáwá wọn sọ̀rọ̀ kan mọ́kànlá ẹ̀rọ fún gbọ́kàlá nípa bí sì ni pé alhikmatu dọ́là tó mú mi ayé ni ma wọ́n jẹ́ da ha akọ̀dọ̀ fa inna wo àhàkù bi ha àhíkmà ọ̀rọ̀ ẹ̀ mọ́rọ́ bí kíma mẹ́ nífẹ́ ṣéwù láwọ́lá bí wọ́n gbìn ṣéwù láwọ́lá bí ṣéwù yá ṣéwù láwọ́lá wọ́n gbìn ìran tó kọ̀ dáadáa olókọ ló lè mọ̀ dáadáa so ó ń bí kíma mọ̀ bàbá bàbá sọ̀rọ̀ bí mẹ́rin gbà kan wọ́n sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ òbí wọ́n sọ pé mọ́sàkútù máa lówó lọ́wọ́ máa tọ́jú òbí mi náà àwọn tó nínà mọ́nà pé alúlọ́ àwọn bímọ mọ́ fáwọn bímọ àwọn tó nínà ó ní wọ̀ láàrin rú bẹ́ẹ̀ ni ó ló ń lọ sílé ìgbàkọ̀ yàkúù mọ́ sọ̀rọ̀ rẹ̀ kọ̀kan lọ́kọ̀ yàkúù yọ yàkúù wọ́n bí ló ọ̀dọ̀ bá wọn ìyọ̀ bọ́kọ́ ló mà ló pẹ̀lú yẹ inú wọn fọ́n ọ̀dà kò ló wọ́n bọ́mọ̀ nígbà pé ní ọmọ bọ́kọ́ ló mà ní àbáyìn wọ́n ní bá sọ fún wa níbi inú mò ń lọ léwu ah, àfà ẹ̀sìn dáadáa láti délé jẹ́ láti lápàrí bá mi bá mi ọjọ́ wọn pé mo ní kí máa kí wọn ẹ̀rẹ̀ sọ fún mi sí mi bá mi bá mi sì máa ní kí fi gánà sí mi kí wọ́n wọ́n fa gbọ́ ọgbàrí fifty naira àti o ẹ máa fọ ní fifty naira yìí kó mo ti kílù àwọn ààrẹ ní oṣù kọjú gbòdì sáà ní oṣù kọjú yóò wọ̀ kọ́ ó ó mọ̀ ní kíkà báyìí ní ìlú àwọn tó ti kalẹ̀ báyìí ìlú kan ìgbà báyà kúkú láwọn ọ̀rẹ́ rẹ̀ lọ́dọ̀ síbi ìlú báyà kúkú ẹ̀rí ọlọ́run bá kí mo ṣe kàlẹ́ yà kúkú ìlú mẹ́mù kàlẹ́ ìlú rẹ̀ kí lọ́mọ tó fọ bákò rẹ̀ tí o sì kẹ̀kẹ́ mbẹ́ fífi ní àtúwà lọ́wọ́ fífi tó mú fífi tó fi náà ni báyà ti dùn sí báyà ti dùn sí pé ká ah! ìjà fún yàkùbù ìjà fún yàkùbù ọgbọ̀n fún yàkùbù yàtọ̀ mùkúlá rẹ̀ ọgbọ̀n fún yàkùbù ha ah, yóò dà fún yakubu yóò dà fún yakubu lóòótọ́ fifty naira èyí ó bẹ̀ wò pé fifty naira fẹ́ẹ́ fẹ́ẹ́ sí ó ní yé wa bó ṣe rí nìyí ó bó ṣe rí nìyí ah, ló ń sá fún ẹ̀yọ́ ọlọ́ba ṣùgbọ́n gba bá ìdílé ti kú kí ló kọ rẹ̀ blakiri àwọn slim ọ̀rẹ́ rẹ̀ ìṣòwò àti one hundred and fifty two thousand ní ìpàlẹ̀ kíláàsì kọ̀ọ̀kan kíláàsì márùn-ún láwọn slim kò tó kọ̀ tó kà ọ̀rẹ́ kò ṣeun òun ti sílébìlà rẹ̀ ọmọ pa ọmọ pé ó ti yẹ ìlú sílébìlà rẹ̀ mọ̀ ń sọ̀rọ̀ lánàá mọ̀ ń sọ̀rọ̀ lánàá mọ̀ ń sọ̀rọ̀ lánàá ń gbé níbi kan à ń sọ̀rọ̀ ẹrù fàáyé lánàá wọ́n ní àlùsọ̀rọ̀ nípa iṣẹ́ tó yálẹ̀ yìí alùlọ́lá nípa kan wo gọ́rí ní bí èkó ẹ̀ṣẹ́ àtúkọ̀ fún alùlọ́lá nà ní gàngọ́rí wọ́n ní kó ti wó gbogbo ọjà abẹ́ ọba yìí ọwọ́ ẹ̀ṣẹ́ ti ń dálé àwọn ẹ̀ṣẹ́ wọ̀nyí tí ó lè parí ẹ̀ báyìí ọ̀fà ń bí tínú ìdúdú báyìí àwọn eléyìí wọn lọ bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ ẹlọ́mọ́ àti àwọn ẹ̀mí sọpọ̀ sí lébìrà ní ìmọ̀ ẹ̀fẹ́ lébìrà rí èrò ní mọ́ndé làwọn àti mọ́ndé là ń pè mọ́ndé làwọn ń pè lọ́dọ̀ ti wa lájẹ̀ sẹ́rí ọgbọ̀n àwọn ní sẹ́rí mi àwọn ti mọ́ndé rí mi dára o kódà lọ́gbọ̀nsọ̀ máa mọ̀ sí lọ́gbọ̀nsọ̀ nípa àti gánà tí mo ń ṣe lọ́gbọ̀nsọ̀ ọ̀gá tí mo ń ṣe lọ́gbọ̀nsọ̀ bàbá mi mo bàbá mi wọ pé ọmọ yìí wọ̀ rẹ̀ darí ní kókó gbogbo ọmọ báwọn ọmọ bàbá ya lórí gáàdì olùdíjì bọ̀ lójú òpin à èyí ni mú ìgbìgbìgì kan ìyẹn ní mú gíní kan jẹ èrí ní oúnjẹ kí iṣẹ́ rẹ̀ èrí ti jẹ́ rẹ̀ ọmọ mi ló wá di ọmọ mi ọmọ àwọn láyé ní tó gáà rẹ̀ wíjì wá bí kìlà ọlọ́wọ́ rẹ̀ dáa ọlọ́wọ́ rẹ̀ dáa ọlọ́wọ́ kúta ọ̀gá wa ọlọ́run kò sàrà nípa lọ́wọ́ ọlọ́run wa ìtẹ̀lọ́rọ̀ fún ìtọ́lọ́ la gbé àwọn méjì àjọ ara ọjọ́ tẹ̀lé ìbúra bẹ́ẹ̀ ni ìlú àwọn ìwọ́n sọ fún yá bí wọ́n sọ fún yí à ọgbọ́n kò gbé ni. láti bí oṣù mẹ́ta lè wọ ìwọ̀n òṣìṣẹ́ mọ́ ọlọ́run kò sàrà wà gbọ́dọ̀ lábẹ́ parí jẹ́ yẹn ọjọ́ yóò dẹ̀ dúró àwọn alábọ́wá ní ìnàlẹ́yìn àwọn nàárì àmàlàní fìkà fáàmù fìyìmà ìnàlẹ́yìn àwọn nàárì àmàlàní fìkà ẹ̀ àtúrí àwọn kan àtòrò ọ̀kan náà wẹ́n ni ló sọ fáwọn ọmọlẹ́yìn báwọn abdullahi bin umar akọ́kọ́ bin abdulaziz bin inna layla wa nahari amalani fi ooru àtọ̀sọ́ ń ṣe lára rẹ̀ ń wòdó ń ṣe lára rẹ̀ fáàmàlì fi ìmà present tense ti mistake present tense present continuous tense lọ́wà ń wòdó ń mọ̀dọ́rì lọ́wà lọ́fà alárùmáwájú wọn ni fílò máa bí àbí في الموضوع kò sí fílù hadir fílù pé president kò sí fún ló fún lójú lójú àwọn òdúró àwọn òdúró fẹ́mi ń lọ fẹ́mi ń lọ ìnà lẹ́yìnlá wọn ní hàrì kí ni àmàlání fi ká fáàmàlì fi ìmà wọ́n mú sáà fọ́rọ̀ ìwọ̀ ọlọ́ba ẹ mẹ́yọ̀lẹ́ mẹ́yọ̀lẹ́ gbogbo ń kárí wèé ní àkà gbogbo ń kárí kò náà bá bọ́lẹ̀ kí rú àlẹ́kí rú àkàládà ìgbà sáà ní mohamed professor ní ara professor kọ owó tó kásílẹ̀ nìyẹn kó ju professor lọ kí lọ́dọ̀ àwọn ń kàwé ní university ní àwọn wọ́n fi prove yẹn kò ló ti dé òpin ọ̀rọ̀ tiẹ̀ ẹgbẹ́ yòówù kéjì ní àwọn méjì lọ́nà pọ́bọ̀t nínú àwọn jama àbọ̀n ọ̀kan ti kọ́ọ́dí kọ́ọ́dí mẹ́kẹ́lẹ́ ni mẹ́kẹ́lẹ́ ìpínlẹ̀ òwúrọ̀ ọba fún ọ̀tàlá ó lè dìgbọ́n kàdí kàdínà sí síbi láǹpẹ̀ àwọn sọ pé àti kàtútọ́ bá sàn àti kọ́bí àpọ̀ papọ̀ á sì orímọ̀ fún ọ ní àà kakọ̀ ó ní àtàmà fi sàn wé ọdí àti kakọ̀ ní ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó ní yẹwà ni wọ́n kọ́ wá pé lọ́yà wọn ní sàn san tí wọ́n jọ lójú ọ̀tọ̀ àwọn ọmọ sọ nígbà tí a ti kú fẹ́ ṣe ẹjọ́ kan gbà kan wọ́n ní sáàmù sẹ́mùtì lọ́gbà sáàmù sẹ́mùtì lọ́gbà oríṣẹ́ sẹ́kọ́ndì kọ̀ọ̀kan lọ́lọ́mọ yìí rẹ̀ ọgbà sáàmù yẹn pé ọmọ sẹ́kọ́ndì ọgbà sáàmù o àwọn ti kọ́kọ́ yà ọ̀kan náà fà mí ní yá Suleiman حاول أن تكون جال قبل اسمك وكل ما سكت وسليمان حاول أكم دي مزبع وما أكم دي ويقومها درجة جاسة كما لا تبعي قل يا سليمان حاول أن تكون الدال قبل اسمك في دال سواجه قوري دال دكتور وكل ما شئت أول ما قلني دكتور دكتور الدكتور تقول يتكلم أوتي ولا ما توانو أوتي أنا مين علمين أفهم علمين ثم جاء عن صريب ولا بعض نعم كثير عدل أبي أنا أصعنوا ملازم به هم العاش شبعة مبتلين في ذلك الاستدلال بالجال مبتلين في تعاظيم أسلاف ما هي استدلال الدجال بذلك بقوله فأتى بذلك فهو أبو طالب وكله ترجم عن ملة عبد المطلب سوف أسبب أخبار إليه عبد المطلب بعد الشبع رجلي ذكر الله في القرآن في قوله تعالى إليه يرى مبيه وقوانه القرآن في السلام وكفريه كذلك ما أرسلنا من من في قرية نبيناه عربي كلاسي أقول لكري من نظير نيو الكيلو إلى قال مترفوها أفكروا الله بما تبعك جدنا آبانا على أمتنا أبانا بحواد بوتين سينو بابا بوتين سينو وإن على آثارهم مقتدون أنا ما سقطي لا ترى جوم بابا لدو àwọn bàbá bá gbọ́dí sínú mọ́mọ̀ zalik ọdí wọlmọ̀fẹ́mọ̀tẹ́lẹ́ ẹ̀kùnrin fi ṣubúkàtì àwọn ẹni bí wọ́n yíò máa wéré nínú àwọn ṣubú àwọn iná asìláfàhùn alalhaq ipé àwọn síwájú àwọn wà lórí òdòdó ẹ̀kùnrin wọ̀sán ẹ̀kùnrin bí nǹkan wọ́n mọ̀ kùsùn wọ́n yẹ kó lónà ṣe fún àlàmà وهذا يوجد في متعصبين لمشايخهم àwọn tó ti mùtàkà àṣíbù àwọn tó ti ẹlẹ́yàmẹ̀yà nípa àwọn ṣe wọn àwọn náà síbẹ̀ àṣẹ àlbáni lórílẹ̀ àṣẹ ìdínásílùkú lórílẹ̀ ṣe òkèrè lórílẹ̀ ara ọ̀ ṣe òtò wí òkè ní ẹ̀rí rẹ̀ ṣe ṣe òbìràmà lórílẹ̀ ṣe òkè mọ̀tàkì wọ́n dábà màlìkí àlọ́ rẹ̀ mọ́ wọlé lánàá ni wọ́n bèèrè wọ́n bèèrè pé ṣíkọ́ nǹkan tó sọ gbé wí mo ní kí ó wí pé ìkòlótù náà wá zẹ̀ kò bá mú kankan ní ọwọ́ sàdúrà kí ìmọ̀ sàdúrà lóòrùn ọ̀nà mú ní wọ́n dábà ní ìdájà ó di mọ́záàhì ó di mọ́záàbà ní ìdájà àṣíbi mọ́záàbíà wọ́n ní wí ní rẹ́dì lánàá wọ́n ní rẹ́dì lánàá tọ̀ àwọn àmà rẹ̀ yìí kan kọ́ kúrò lé síbi sáwọ́ ni wọ́n sọ fún mi ó ní oníwọ́n kò sí kàtí ń jẹ́ akọ̀nùtù nàwájú tọ́mọ̀nù dábà mọ́ dábà ló fi ṣe phd ẹ̀ tó ìtumọ̀ pèsè náà nìkan lọ́wọ́ fọ́lọ́jì fọ́lọ́jì fọ́lọ́jì gbogbo wa àtúndì náà bí mazà hìbìn àwọn tó dábà wọn wọ́n ti yí má ó lè yọ ní mutàfíìmù tàfíìdì náà bí màṣá ìhìn àwọn tó ń pọ̀ ṣé o tẹ̀mí ló bẹ̀ ara ọ̀ ṣé o tẹ̀mí ló bẹ̀ pẹ̀lú ẹ̀rí ṣé bùnbá ló bẹ̀ pẹ̀lú ẹ̀rí ṣé àgbáyé ló bẹ̀ pẹ̀lú ẹ̀rí ó di wa ilé ìdíkì ní fi sọ̀rọ̀ sí ní ọkọ̀ tó wá gbà inú náà ò kílẹ̀ kí kọ́ ọ̀rọ̀ mẹ́rin tó wá láti Canada yìí ẹ̀sán ó ní àá ẹ̀yìn ẹ̀dí sí àní ẹ̀sán ọmọ bíi di màásù ni ẹ̀sán lè di àlùbáyé pé ó ní ṣubú àrínú àkéjà rẹ̀ ẹ̀ka wọ́n lè tẹ̀wé jáde nọ́ọ̀ kí ni ṣubúhà rẹ̀ kó nǹkan ní ọba máa lọ bá a ń tó fi ṣubúhà kì í ti ṣubúhà ni wọ́n ti yé wa fún yẹn máa bí sẹ́nu ọlọ́mọta fúnra yìí wa náà mo bí sáhìbì ayẹ́tù láà yaqbaluna qur'anan wala sunna fi mu'aradati sheikhu aw أبي إمامه حتى إن بعدهم يجعلون معتصمين يجبنوا wọ́n bá wọn tí wọ́n takùn wáyé wọ́n tí wọ́n mọ̀ tẹ̀sẹ̀mí kí wọ́n mọ̀ ọ̀gá wọn pé màásùm ni màásùmí kí màásùmí ni pé kí ṣe ẹlẹ́tì àwọn èèyàn sí mistake kan ráfìdá gẹ́gẹ́ bí àwọn ráfìdá bí i tìjàníyà àti tìjàníyà mẹ́rin ni òkèdè pé mọ̀ kàdìkàdì níyà kàdì àwọn ẹ̀wọ̀n ní ọ̀rọ̀ àwọn kàdìkàdì níyà àmàdí àwọn jẹba àmàdí àwọn jẹba àkàdà níyà ní ìlú bàbá ahmed gulam ìlú wọn kàdìkàdà níyà ó díẹ̀wà wọn kàdìkàdì wọn kàdìkàdì gbọ́wọ́n fún àwọn asọ́jú àwọn umar pé láyò tí mọ̀sílìsì wọ́n kìtàbí wọ́n súnà yínkù kan yókùtà bára súnà ẹ̀lẹ́sìlìsì bẹ̀ eléyìí tí wọ́n wí kìí tàkà ti parọ́ fún ọba láti fi ìtàkùnlẹ̀ nígbà àmìrù àwọn káà amadi àti ọ̀pọ̀ pàpà àti lé ọ̀tárùbí yẹn akọ́kọ́ òní máa fi wọn ní matazu road akọ́kọ́ máa fi wọn ní matazu road àwọn ń sọ̀rọ̀ nípa pé àdébì musa àdébì isa yí àwọn òkú wọ́n ní àánú òye wa ni pé àwọn ìmú tuntun kú tí mo gbọ́rọ̀ ọlọ́ọ̀bá tó sọ di àwọn tó ń gbọ́rọ̀ ọlọ́ọ̀bá rẹ̀ ní no lágbọ́rọ̀ ọlọ́ọ̀bá ọ̀rọ̀ táà ń sọ̀rọ̀ ní ọ̀rọ̀ ń pa ìsìláàmù mìíràjì ilé sí mo rò pẹ́lẹ̀ ìyẹn lè rìnrìn àjò lọ sọ́nà méjì tó padà pé aláàní kíríkà lálàní mo ní ara ọ̀rọ̀ alákọ́ni ó ní sọ̀rọ̀ pé sọ́rọ̀ gíga dáhùn sí ọ̀rọ̀ yẹn mo ní bẹ́ẹ̀ ni olórí máa ní ẹ̀ títà tí mo ti kí ní sọ̀rọ̀ ẹ̀fọ́ ó ní wọ̀n láàrin mọ̀gbọ̀ ẹgbẹ́ ìdílé àkùnmọ́jì káwọn yẹn gbọ́ ó ní dé tọ̀ ó ní bá tẹ́lẹ̀ ìdílé olórí ìrìnàjò yẹn tó fún wọn pé báyìí báyìí ó ní wọ̀mí láyẹ̀ méjì gbọ́ yẹn sọ méjì káwọn yẹn gbọ́ àbí kò sí káwọn yẹn ti gba ọ̀rọ̀ ẹ gbọ́ àbí yàrá ó sì rẹ̀ ń kílẹ̀ ní ṣe ni pé mo á sọ fún pé mo á sọ fún pé ọjọ́ ìlú tí ó rìn àjò lọ ọlọ́run wá pa á pẹ̀lú kẹ́kẹ́kẹ́ rẹ̀ for hundred years tí wọ́n di ìdìbí ńkọ́ ó ní I didn't believe in that part of olùwọ̀n gbà pàtì yẹn gbọ́nù kùrán tó wíwẹ̀ ẹ̀nu wọ́n ní bí ọkọ̀ gbọ́nù kùrán wà pọ̀ nítorí mo máa tẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ lẹ́yìn wọn ni mo ní ìwọ́n sọ bẹ́ẹ̀ mo ní ìrìn àjò àdébí sáà tó ìzọkọ̀ sí yìí ṣébà sí Jerusalem abúwálámọ̀dúdí àwọn sì máa ń mọ̀ abúwálámọ̀dúdí abúwálámọ̀dúdí ọ sọ pé 1,500 kilos ni ní ṣẹ́ìdà ṣẹ́ìdà bí kẹ́lá ní gbìlìkìtìwà sí jerusalem 125 kilos ní sí suleiman wá ní gbogbo ìgbàgbà wọn fi bàwá fún suleiman láàrin ìṣẹ́jú ojú àná ní ìṣẹ́jú ojú ìṣẹ́jú ti agbó 56 ọdún mẹ́kọ̀ọ́ mi náà bọ́ẹ̀ takwa ìbá ní Allahu akbar ọba ní Allahu akbar ọ̀gá yẹn sọ̀rọ̀ lórí èèyàn mú ní síkí náà láni mú ní wọ́n aṣọ́gbàgbé ìrìn àjò lọ wà láàlání ìrìn àjò sẹ́bà sí Jerusalem that three common kilos bí àrin ṣẹ́jú ojú láàrín fúlẹ̀ that three common kilos ẹ̀yìn láàrín fúlẹ̀ ojú wọ́n wá wo ìṣẹ́jú ojú tó wà nù ìṣẹ́jú kan tó wà nù wákàtí kan lórí wa lọ lálẹ́ tíbẹ̀ dé àrò bọ́ yẹn wà pẹ̀lú wọn báyìí wọ́n tó wà pẹ̀lú wọn báyìí wọ́n ṣe pàpẹ́ ní Allahu Akbar awo báyìí wọ́n báyìí ọba ń bọ̀rọ̀ ọ̀sọ̀rọ̀ lórí bóyá ní ẹgbẹ́ tó ti bá àkàtà lóògùn tó kù yẹn ní ajọ fa ọ̀rọ̀ lè ní nínú ní ṣúlẹ̀ ẹ̀jẹ̀ ní ẹ̀mọ́ street kúrò àwọn akọ́kọ́ búra pé ẹgbẹ́ àgbà ń kúrọ́ ẹgbẹ́ ń kúrọ́ wa kí ẹgbẹ́ àti ìṣàrẹ́ gbó mọ̀ mo kẹ́ ló ń bá bọ̀ máa bọ̀ra àwọn èèyàn dì máa wà kọ́ káwọn mọ́ ẹ̀rọ sáré báyìí láńgbé bí pẹ̀lú ọ̀rẹ́ yìí ẹ̀wà àìsà tí ló kọ́ báyìí náà bí sáà ẹ̀gbẹ́ gbogbo wọn ni wọ́n bẹ́ẹ̀ wọ́n tọ́ àtúwádùn òta wọ́n fẹ́ jáde ní pé náà dé pọ́ìntì òbúdé rẹ̀ wọ́n ni àwọn kàkọ́ àlà ní àlùmí ìsìlámù wọ́n ní sí àlá ní àga tó ń kó àyẹ̀ náà búṣe rẹ̀ búṣe rẹ̀ nù bẹ́ẹ̀ wọ́n ni ayé yàtìkà ní ọ̀dọ́lẹ̀ tó kọjá ọmọ àlà ó di àbúdé rí nìyí ọlọ́mọdé àfọ̀rọ̀ ìwọ ọlọ́ba àwọn àìbáyé gan ọlọ́mọdé tó sọ wọn ní ọlọ́ba náà nígbà pé àwọn àṣùmù àṣùmù àwọn àwọn bí ah, àwọn àwọn àwọn sọ̀rọ̀ kan مرتبة لا يبلغ ملك مغرب ولا نبي مرسل وإن لأئمة إمام العمال العوين شيخ شيخ شيك إمام العمالو وإن لأئمتنا إمام ومرتبة ونكتب لا يبلغها ملك المرسل ملك المقرب ملائكة اسمه الله قد يبلغ جداري ولا نبي مرسل النبي محمد صلى الله عليه وسلم جداري أما قوميني بابا جوني قومين دي مانا جوني رجوني ودي إموزيا ها هو قومين موزيا ها إيه قولي إيه كنا ها Gbogbo ẹ̀dí ẹ̀mọ́ ń parẹ̀. Abẹ́lé ní ìmọ̀ ń parẹ̀. Ní ilé kàkà wọn, ní ilé kàkà wọn. Mọ́ ọkùnrin wíṣìn ọ̀sẹ̀ àyè. Ọlọ́run bá aláàlú nígbà tá a fi wá lè kí wọ́n máa sẹ́ndì àwọn ọmọdé àti ọmọ wọ́n á ní ọ̀nà fi sọ̀rọ̀ pọ̀lítíkà ẹ̀ náà ti gbàdí abanism ní àmìrù ọlọ́fẹ́ kan ilẹ̀ o ní ti tẹ́lẹ̀ ìgbà náà túnkọ́ bá wọn sáà nùí ní mo wà ní ìmọ̀ràn mo ní ìwọ sísà ìwọ lọ sí sùkùn mo ní nàìjíríà yìí tí àwọn leaders wa ń pa àwúlọ̀ ọmọ àdákọ̀ sàbáwọ́ náà àti kìnnìkan wọ́n ti dédé ní òṣèré bí ọkọ̀ àwọn náà nípa tí wọ́n kò ó lè jú kókò sí àwọn tọrin monito àwọn tí wọ́n kópa àgbà nínú Islam àwọn tó gbọmọ̀ ní Abubakar Umar Usman Ali ní mo á fún gbogbo màdúbà mi kan lóṣù kan bí ti màdúbà fóṣù kan tó bá lè rí okòwò Abubakar sí mi ó sì dáadáa àbí Umar àbí Usman bí sọ̀rọ̀ àdàkùn mọ́ wa fún mi ó ní tó ń ka àmàdí tó ń ka olú 300 bí tó báwọn yẹn tó kàkọ́ bọ̀ wò ní tó báwọn ààrẹ òun kọ́ náà fún nìkan ní ló orí kàfẹ́ sọ̀rọ̀ kí ní abọ́kà rí mọ́ ní ọ̀tá Islam ni wọ́n jọ̀wọ́n síta ní kọ́ mú in fact Maimuna ọmọ àbìrà ní Maimuna yẹn ó ní túrì túrì tí wọ́n pàdé nígbà tí wọ́n jà túrì ẹni second in command sí ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ ọdẹ ọ̀rẹ́ tight friend rẹ̀ pẹ̀lú àwọn ìpínlẹ̀ lọ skúl pẹ̀lú àti ìpínlẹ̀ wọ̀nyí tight friend rẹ̀ ó di yẹ́ àbúté rí ní ọlọ́mọsọ̀wánù ọlọ́mọsọ̀wánù wọ́n فالواجب على المرء أن يكون تابعا لما جاء به الرسول صلى الله عليه وسلم أنا يقول المسلمين هم أمينيا أن يكون تابعا هم أن يجمع تلي لما جاء به الرسول صلى الله عليه وسلم وعما ما خالف من الكبراء والأئمة يتكو تحديث إلا منه وقلق وأئمة وسواجه فإنهم لا يعتاد بهم على الكتاب والسنة أعبد الصروة رجع الكتاب والسنة ممضغطي العدلة تجري على عكين ممضغطي الحق يؤخذ بالعدلة لا بالرجال الحق يؤخذ بالعدلة يا فاشو باقومي سيوقي الله ṣe ìwé mímọ́ sọ̀rọ̀ bàbá kí ṣàpàkà gómìnà pàwà ní láti sọ fún anábìyí ti dèdè kí ṣe kà tààrí bọ̀ síra tí òun ní àwọn àdìsí olóyún twenty so mo kí wọ́n ti tààrí bọ̀ sí bá ọba tó ọ̀rọ̀ tó máa kán náà fún etí ìgbìmọ̀ wọ́n ti yẹn kí wá ní ẹ̀fà ara ọ̀ ó di yá fara bìlẹ̀ tv ọ̀sùnmọ́sọ ló sọ pé ṣé àbára ní alẹ́ mi ti di padà àjọ àjọ àmọ́ àtẹ̀lé ara ọ̀ bá ṣé o sì mi sí àwọn àtẹ̀lọ́rọ̀ síwò ọrùbọ̀sí ìdílé ní òun ní àdí 20 àwọn àdísọ́ agbójú sí ìrìn mutawátẹ̀ padà wà níbi ìsá ìdílé méjì àwọn àdísì ìpàdé ní ọ̀rọ̀ àwọn amadíyà ẹ̀ inú tí wọn bọ̀kọ́ ni pé àdísì ìsá padà pé ahmed gulani ọgọ́ ni àdíbi ìsá ó dé mọ́ràn sọ́bàá yẹ من أصبح يفهمه مجا مجا كابو على الله نعم كلا ويلو أهتو لكن يعتذر لهم في مخالفة الكتاب والسنة و أو أكيس هما إذا هو تقصي الكتاب والسنة إن كانوا أهلا لإتدارا إذار فقوما تفتفون هالشيز بحيث لم يعرف عنهم مخالفة النصوص تبعت ما ما تقول نفس دباوة ويوذر عفوا لهم فيما ذكر عندهم ذكروا على العلم لازم كما قوي بلس بيستحمل قال يا متفق عبد الله باي ومن احسن ما علف كتاب عند كتاب الدعج ما خلف كتاب الشيخ الاسلام من تيميه بابا بعده بابا ابو علي سنه اسكتوا عينه بابا بعده يا فسيه وقل رفع ملام ملام عن أئمة العالم جاد اسكيوزي كوفا وعفا وعن الله إذا ما بقوي رفع الملام إذا ما إذا بقى وعفا الملام بقى وعفا ليه أصل عمر جاد بسيء عن أئمة العالم وعفا الله وعفا مالك في مسيح يا بمسيح ẹgbẹ́ kúrò fún wọn ẹgbẹ́ abúlémù ara ọ̀ ọ̀tún rẹ̀ ó di wa ọ̀tún àwọn yẹn ọ̀tún bá sọ ọ̀tún àgbà àwọn yìí ìtú bá takò súnà àtìkù wọn rí ni ó di sheikh bukemi arahima ló ti tẹ́ra rẹ̀ ó fi malam an aimatu ala ìjà jíwa ìbáwí kúrò àbí ìdàkàtì kúrò sáwọn àṣíwájú àwọn ènìyàn ńlá ó di ìtura rẹ̀ أما من يورث بمعرض كتاب السنة فلا يذر له بدأنا إليه ما تحفظنا عقدت لي أروري العادي عشرة إليك قلاء الشهاد الشاهد بكون أهمال بأخوات إليه زنين وكبير الله إبنك الوضع أما كان أصعني أما أن يريم ما تنحمل الله بعد ألا أقوم أتواني إيمان اليقين إيمان تلاجو ألا تجي أما ترى نور الهداية ìtúkọ́nà ọ̀dọ̀gbọ́nlọ́gbà ẹlẹ́ẹ̀kẹ́kọ́ mọ́ tọrọ ìsìnkọ́ọ̀mà ìbúdédé ẹlẹ́ẹ̀kàrún ẹlẹ́ẹ̀kẹ́kọ́ mọ́ tọrọ tọ̀fík àti yọrí tó wà tí bọ́ọ̀ kan bọ̀ dáadáa ilé yóò tí nìkan parí ẹ̀ dáadáa ahmed bilkawati ìjọba kan dáadáa ló ṣe kọwà nú ọ̀rọ̀ ṣe dídí ọ̀rọ̀ kan títí na ọmọ abdullahi bin abdullahi akiri jẹ abdullahi bin masun sọ àwọn atáàṣì wà láyílà àti ìbọ́wọ́ lọ́wọ́ fìtínà ọlọ́mọ fìtínà burúkú kan wà ọlọ́mọ tí parí sí wọn abáwọn dúkọ́ lọ́wọ́ lọ́wọ́ bá sáwọn parí sí wọn lórí Islam abáwọn dúkọ́ lọ́wọ́ bá àwọn tí wà láyé àti ìbọ́lọ́wọ́ fìtínà ìbọ́lọ́wọ́ fìtínà ọlọ́wọ́ kún sànù wà àwọn pé aláàbí وهذا مبني على قول بأن معنا حضرة الوفاة الله وسبب لي يراتي وزقين باتي كجبا أبو طالب gbogbo ẹgbà ìsìláàmù ẹ̀ tó kú bá wíkà lùmọ̀ ẹni wíkà ìbí kò bá jẹ́ tó sí ayé zaharat aléyìí alamátìlù alamátìlù àwọn alama ikú ti gbà تبقى الفرنسية السياسة كيزو دي فرعونا الثانية عشرة عليك الإجلاء التأمل في كبر عاض الشبهة في قلوب الضالين يا رنو سي رنو سي رجي نو كوانيا اني بي àwọn tó sọ̀nà bí àwọn bá wa àwọn bá wa tó ń ṣe báyìí àwọn ìjà wọn náà nù àwọn mídíà tí ń sọ wọn fi tó yà إلى آخر هذه عظيم الأسلاف عظيم أسلاف وأكابر من الدم أسواج لكمالي سواء أكابر أسواج لا أما منظف يبي سنة يبي على حق يورف بأدلة لا بالرجال لا بالرجال ما أنا أه، نقول àbí kí ló gùn ó láwọn èèyàn ọmọ nílà aka ìlà ọlọ́mà tó bínú tó bínú tó bá jẹ́ ní eré ó lè kọ̀rẹ́ tẹ̀rẹ̀ ọmọ tó bínú ó lè kọ̀rẹ́ tẹ̀rẹ̀ nínú àfíẹ́sì ayé gan-an ó ní ìwọlọ wà nílé ọmọ alágẹ́dì ẹgbà kí wọ́n wà nílé pẹ̀lú àwọn ọmọ rẹ̀ alájàbá yọ lójú pé alájì sàrámà alékùn kíláàtì lálẹ́ yóò gbígbà alásàrí eh, wọn kíláàtì lálẹ́ yóò wọ́n ni à ẹ ti túwò mọ́ bá ní àbàbá ara ọ̀ ayé kí mú kàtí ti fàáfẹ́ mú ti àmàlà da rana ẹgbẹ́ mú ti ṣe kí mú nígbà bá dádọ́ sí a gaskiya ne òkèrè lájẹ láàárọ̀ òkèrè lọ́sàn dá ló tó fúyẹ́ díẹ̀ ó ní bàbá agbógbó rẹ̀ pé káṣí banka wákà abun da za a ci kenan ko ka eh alagidi no ó ní a ah, bó amala tuwo nǹkan lájẹ lálẹ́ ìyá ìyá àmọ́ ó ní bá wù ọ̀rọ̀ kọ́mọ̀ ẹ̀ sọ ẹ̀ àdákáwà bí abúlé àti ọ̀gbìn kákàwà mẹ́ àmọ́ bàbá dáadáa yóò wá ah, ọ̀rọ̀ fún ẹ̀sọ̀ ọ̀rọ̀ gidi àmọ́ lágbé yàbá níbi àhá ah, ah, kíọ̀kọ̀ ti tún gara jẹ́ yìí àmọ́ Yusuf ọlọ́gbọ́n sàlùwà wọ́n sọ̀rọ̀ fún ìfọwọ́ Yusuf náà olókùn tó àmọ́ ọlọ́ yẹn wọ́n kò sún jẹ̀mí àti túwò àti kókà láàárọ̀ lọ́sàn-án lálẹ́ oúnjẹ tó ń jẹun tuntun àárẹ̀ òsì ní ti wọ́n kó gbogbo kúndínlẹ́jọ́ ní mú wọn àwọn tá à ń jẹ gangan káàkiri wọ́n jẹ́ nítorí ìyẹn yẹ́kẹ́yẹ́kẹ́ ó di wọn náà kan náà ẹni àwọn èèyàn lára wọ́n lè kí ìkan náà wà fáà wọ́n rí tí wọ́n kó agolo sardine agolo kọmbífù wọ́n kó wọn jáde wọ́n wá wọ́n lè kí àwọn ẹbí rẹ̀ wọ́n á gbójú wá fún wọn kọmbífù gangan náà wọ́n bá náà kó wọn sí ní mọ́kànlá ń dóbi àwọn yahudi wájú ní òní mú òmù mọ̀nà ọjọ́ tó ń kúkà túwà ó láàárọ̀ ọgbẹ́ láàárọ̀ ó kọmbífù ó mú ó tún mú ó ọlọ́run kó sànù aláyà ìjọba gàmà ọlọ́run kó sànù kámúra gbogbo ń dẹ̀ káńkọ́ ìkámú kámúlò ilé kámúlò lẹ́nà lábì jìdá àti ìkìyàmà ọlọ́run bá mọ́tẹ́lẹ́ fẹ́nu wa mọ́tẹ́lẹ́ fẹ́nu gbogbo bá ntọ́nà bá wú sí ìwé àkàlẹ̀ ìjọba yẹn mú aláhàkó yóò rọ̀ bìlà àdìlẹ̀ lábì ìjà ọlọ́mọdé àfọyín ọlọ́run sànù aláyà ìjọba kìyàmà سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك نعم وعليكم السلام بالله

ìdákò fáwọn ó kàdákò amadíyà ni ìdúró àfídà gúdàkọ̀ sí àwọn ẹ̀rọ àgbà rẹ̀ kó bí wa. ó dá bá bá ti dàpọ̀ torí àwọn míì wọn ò wọ̀yà tó alùpùpù ní sáwọn àbíyà. bẹ́ẹ̀ni torí ẹ̀nà pé ó máa múra bí alùsùn náà ọjọ́ tí wọ́n ọjọ́ amadíyà lè bí tó kú pé màkà káyà ọjọ́ amadíyà lè bí máa kọ́mọ̀ pé kí ìmáàmù kuma gbóhùn sókè ṣe yẹ máa mú mọ̀ ramadi kò kọ́mà ọba sí kìkì bí kí wọn lọ ibi wa tó máa sí rí humanist humanist àwọn lábáwọn um, àwọn pakistani ọmọ sí ọkọ humanist lẹ́yìn náà kí máa ń gbóhùn ìgbàmì kọ́kọ́ gbóhùn rẹ̀ ní gbóhùn mọ̀ ìgbà ramadi àbọ̀ sókè kí tóbi tó wárí kàbí tíra wọn ọ wà ní tíra màlìkí àgàmọ́ ọ̀tẹ́lẹ̀ ibi wa náà mú um, kí ها لن قال يجاكم هل يقول شكرا الإسلام عند الفتح هي إسلام دي مدينة ni kini àbúsù ìdíkà ìsà ọkọ̀ bí méjìlá ní òkú láyé ọmọ rẹ̀ nínú ọmọ rẹ̀ máa wíyà gba ìsìlámù sí ara tí wọ́n fi fún sínú máa wíyà kẹ́lìdì torí ẹni tí ó wojú bàbá rẹ̀ lásìkò yẹn tí bàbá tí wá jẹ́ olóyè tí bàbá Islam are great ọwọ́ báwọ̀tí ká lọ alọ́báwọ̀tí alọ́báwọ̀tí kan láàrọ̀ bá sí dáwà tí a bá jù ẹnìkan bàbá tó wà ń bẹ̀bí mímìyà láàrin bẹ́ǹsì àtàrí ó ti wá bá Islam lọ́kùn tó bẹ̀ sí bàbá rẹ̀ máa producing wọ́n ni kí wọ́n fún bàbá rẹ̀ pé lọ́sọ̀kún pé bàbá rẹ̀ respect bàbá òchì sí islamu sí sí pàdé bàbá rẹ̀ respect bàbá òchì tí ó fún bàbá òchì kọ́ fún bàbá rẹ̀ kí gba islam bí sùgbọ́n rẹ̀ sọ fún bàbá òchì pé báyìí báyìí báyìí àà ah, ọ̀rẹ́ òní ìtọ̀ bàbá tí wọ́n rán sí láti ní ààyè ọba sí báwọ́sí ọba ń pè mí ọba ọ̀rọ̀ inú òsà àti wọn ọba àwọn ọlọ́nù inú òsà àti wọn tí àwọn believe ọba àwọn ọlọ́nù ló bá ní àbà báńkì sí dédé ìpèsè báyìí fò ọmọ mi ọjọ́ mọ̀ àríwá lóòótọ́ ẹ̀sìn mi àwọn bínú bánu mọ yìí wo ni ọmọ fún nǹkan bá dìbò bá ní ọmọ rẹ báyìí báyìí báyìí báyìí wà kó kọrọ nípa ọjà ilé àwọn wà ní à òun ọmọ o sì sẹ́yìn ọmọ yẹn ti sè àmọ́ bàbá yẹn ọmọ bàbá yẹn wà ní à kí ṣẹlẹ̀ fi wá kì í wájà kí fún mi lé báyìí à à kí wá sí olùfẹ́ gbà ìgbà ìgbà ṣe wá sọmọ ẹ̀rẹ́ ìgbìgbọ́ gba ìsìlám nígbà mẹ́rin wá gba ìsìlám pẹ̀lú tó àánà àwọn ọmọ àwọn èèyàn méjì tí wọ́n gba ìsìlám lọ́nà ó di yé wa ẹgbẹ́ ìbílẹ̀ tẹ́lẹ̀ ó di yé ìlú yẹn ajọ́pọ̀ lára nílẹ̀ nàbí àti ìgbà tẹ̀sí ẹ́ everyday everyday everyday àwọn èèyàn gba ìsìlám àwọn mẹ́ ìyá kan dígbà lọ ọmọ rẹ̀ wọ́n gba ìsìlám ní mọ́kànlá ọ̀nà pọ́jẹ́ mọ́dí náà ẹgbẹ́ wo bí táwọn alárúbáwá ń ṣẹ́ ní bákan náà ti sàbọ̀lù ní bọ́rọ̀ yìí ọjọ́ akọba nínú kí wọ́n fún wọn láti ní káàkiri lọ fún ẹgbẹ́ kí top cs ní ilé ilẹ̀ ní ó di eyín akọ ọkọni kíkọ every day pdp yìí ti ń jẹ́ maazu thank you very much ahmed náà ti very nice box fún wọn ẹrù gbogbo lẹ́wà náà àfẹ́ni bàbá rẹ̀ sí wọn bọ́ ẹ̀ náà bàbá ẹ̀ náà lọ mọ́kà sí ọmọ rẹ̀ wọn àwọn àníwọ̀n náà lọ mọ́kà nípa àṣẹlẹ̀ ní pé wọ́n ti mọ́kà yẹn níbà bàbá yẹn wà ní mọ́ 96 years old àwọn fi hàn àwọn ẹ̀ka bàbá yẹn ọmọ yìí ni wọ́n fẹ́ fi wọ́n fẹ́ fi ọmọ rẹ̀ sùlẹ̀ náà wọ́n ní kò ṣẹlẹ̀ rí kí láàrin oṣù méjì wọ́n bá kún kó bẹ̀ nígbà tí bàbá yẹn dé láti bá oṣù tó kọ́ ibi wọn pẹ́ tó òun ti gba ìsìlámù àbúrò ti tẹ́tù tó yarí ara bàbá yẹn já ike àbúrò ti ní agbára wọ́n wá rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹmẹ̀wà yókù ló sọpọ́tù bàbá yẹn àwọn ẹbí tìbí gba ìsìlámù ìlú yẹn wọ́n kàn gba ìsìlámù bí àké èèyàn bí olúmi in fact àwọn aráàlú yẹn mọ̀ sí wọ́n fẹ́ àwọn mùsùlùmí kìlẹ̀ pé irú yìí ẹ máa ìsìlámù tí ẹ̀ mẹ́wàá wọ́n bí ma sọ pé ní bí mẹ́wàá bá gba ìsìlá àwọn ti bí ma ọgọ́rùn lọ́kù bí mẹ́wàá bá gba ìsìlá àwọn ti bí ọgọ́rùn lọ́kù wọ́n bí ikú sí ọkọ̀ lóṣè ẹ̀yẹ́ ti ilé ayé ìgbà ẹ̀bá ó ti mẹ́wù aláwọn tẹ́gbọ́n wọn ọmọ àwọn ìdílé ọgbẹ́ ń pè ní langas ní langas langas la ilaha illallah la ilaha illallah mo mọ̀ kí ẹ máa sí yàn wọ́n bá kú wọ́kà gbèdú olùgbé ìjì wọ́kà gbèdú wọ́n á dúkù kò lè lórí ìjẹra wọ́n mọ̀ kéèyàn máa sí yẹn nígbà wọn gba ìṣẹ̀lẹ̀ àwọn tó mọ̀ pé a máa ṣe a máa ṣe òkú wọ́n mọ̀. àbíwò tó gbé wọ́n gbèdú olù tó ṣẹlẹ̀ kò ní kí kó ìjẹra tán. ó di níbẹ̀ ìlú yẹn sáré làǹgà tá lọ síbẹ̀ ọwọ́ ìjáde lọ rí mọ́tàbẹ́ lọ làwájú ní àà ìgbàgbé náà tó ẹ̀yìn òkè kẹfà ìlú wọ́n lé wọ́n lé òkè lárí àwọn dírímáwà bí wọ́n gbọ́n dírímáwà lára ọ̀ dírímáwà ó ní eyín ọlọ́run kó sáàdùwà yóò sì mà lágbà mùsùlùmí ọ̀gbìnrin àti owó wík obìnrin yẹn tẹ́wọ̀n lè gbọ́dọ̀ wọ̀ ọ̀pọ̀ ọ̀gbà ọ̀gbà ọ̀gbà kìsẹ́ǹsì ọ̀gbà kìsẹ́ǹsì ìsẹ́ǹgbà ọ̀gbà kìsẹ́ǹsì. wọ́n ní àwọn dúdú táwọn rí dúdú táwọn rí lọ́wọ́ ìwọ́n tó wá ti ìlú èbó wa ló ló máa ń fi àwọn fún láti kíkẹ́ rẹ̀ ìwé ìwé ìtiwá ọlọ́bọ̀ sọ̀rọ̀ ọlọ́ba ọlọ́ba subhanahu wa ta'ala فترى كاتب صلى الله عليه وسلم سبحانك اللهم صلى الله إلا أنت